Uh, orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àánú Olódùmarè àtòrí òfin Ọlọ́run ọba gẹ́gẹ́ bí mo ti ń fi ọ̀pọ̀lọpọ̀ sẹ́sìta tí àwọn èèyàn sì ń gbìyànjú rẹ̀ tá a sì ń bà bẹ́ẹ̀ Elédùà àjọ àmọ́ bà bẹ́ẹ̀ torí òun ló lágbára lórí ewé òun ló lágbára lórí egbò òun ló lágbára àmúṣẹ torí pé afẹ́fẹ́ tí ń fẹ́ tí ń mú gbogbo tá à ń ṣe tó ń mú un ṣe lọ́wọ́ Elédùmarè ló ti ń wá bẹ́ẹ̀yàn bá lọ sórí òkè tó lọ gbàdúrà tàdúrà rẹ̀ gbà afẹ́fẹ́ tó bá pàdé lélẹ́dùà fi ṣàánú rẹ̀ bó bá sì lọ jẹ́ pé ilé àwọn aláàfà àbí ilé àwọn adáhunṣe ló lọ ibikíbi tó wù kó rìn sí nínú gbàgbọ́ ẹ̀ afẹ́fẹ́ tó lẹ́dùmarè ní kò lákòókò tó lọ tó fi ń dúpẹ́ ní láfẹ́fẹ́ múṣẹ gbogbo ìgbàkígbà tába ti mú lára àwọn iṣẹ́ tí mò ń fi síta tába ti ń ṣe é ọba tó ní agbára lórí ewé àti egbò tó sì ní agbára fẹ́fẹ́ ìmúṣẹ yóò jẹ́ kó máa ṣe máa wà lára o yóò jẹ́ kó máa rí bá a ṣe fẹ́ ẹ láṣẹ Èdùmàrè ojú òní máa tì wá ẹ gbogbo níta bá sì ti ń dáwọ́lé ni ó máa yọrí sí rere lórí àwọn iṣẹ́ yìí mo fẹ́ fi iṣẹ́ kan síta ní àkókò yìí iṣẹ́ tí mo fẹ́ fi síta òun iṣẹ́ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àmúbọ́ ṣẹ́ni tá a bá ń sọ̀rọ̀ nípa àmúbọ̀ ẹlòmíín rò pé kóun ó fẹ́ fẹ́ yàwó kóun má padà rí fẹ́ kóun ó fẹ́ lọ́kọ kóun má padà rí fẹ́ ẹnìkan náà ń pè lámúbọ̀ ńkọ́ o àmúbọ̀ pọ̀ nu ayé o èèyàn á fẹ́ lé kọ́ńtrátì ńgbà míì ẹni tí ó yẹ wọn gbé fún wọn lọ gbé fún yóò níbo ló sì jẹ́ àmúbọ̀ ni ìyá máa fẹ́ gba nǹkan níbò míì nígbà míì tó jẹ́ nǹkan ẹ̀tọ́ rẹ̀ tí ò ní rí gbà àmúbọ̀ ni ìyẹn máa ń process nǹkan gbà míì tó jẹ́ pé lábẹ́ bó ti kó process nǹkan tó yóò máa rọrùn fáwọn kan kò sì ní rọrùn fóun àmúbọ́ni so nítorí náà kì í ṣe ọkọ ọkọ àtìyàwó nìkan náà ń pè ní àmúbọ́ torí àmúbọ́ ọkọ àmúbọ́ aya ni ló common tí everybody máa ń pariwo nǹkan tá à ń pè lámúbọ́ pọ̀ o gbogbo téèyàn bá ti ń lé tí ò bá ti tẹ̀yàn lọ́wọ́ ó mú ọbọ ni àmúbọ́ náà pẹ̀lú ẹ̀ Elédùmarè kò ní jẹ́ ká máa mú àmúbọ́ ìdí ni tí mo fẹ́ fi iṣẹ́ kan síta lára àwọn agbọ́n tí àwọn baba wa máa ń dá láyé ìgbàanì àti tí àwọn àṣìbálòhùn pé tí ẹ bá ń lé nǹkan tàbí tí ẹ bá fẹ́ nǹkan tẹ́ ẹ fi ní mú àmúbọ́ ni mo fẹ́ fi síta màá fẹ́ ká gbìyànjú màá fẹ́ ká gbìyànjú kí a ṣe kíni ká lọ gbìyànjú àwọn nǹkan yìí kí a sì jẹ́ kó wúlò fún wa torí tó bá wúlò fún wa nígbà náà ni gbogbo wa pátápátá ni ó lè sọ pé tó pé nǹkan tá a ṣe yìí o nǹkan tá a ṣe yìí o a ti padà rí wípé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ẹ̀ torí pé ó ti wúlò fún wa nítorí náà àmọ́ bọ́tà ń sọ́n pa ẹ̀ kì í ṣe lórí ọkọ àtaya nìkan o gbogbo tá a bá ti ń lé nú ayé tí ò bá ti ṣe é ṣe èèyàn mú bọ́ ni àní má mú bọ́ láṣẹ Èdùmàrè gbogbo tá a bá ti ń lé Elédùmarè ọmọ jẹ́ ó ṣe é ṣe àṣẹ tí ò ní wá sójú ọ̀nà wa o láṣẹ ọlọ́run ọba torí náà tá a bá wá fẹ́ ṣiṣẹ́ èyí ni ìṣẹ́gun iṣẹ́ tá a lè ṣe láti ní ìṣẹ́gun lórí gbogbo nǹkan tá à bá ń pè ní àmúbọ́ lójú ọ̀nà wa láṣẹ Èdùmàrè gbogbo tá a bá sì ti ń dáwọ́lé ni ó mọ̀ ṣe é ṣe fún wa nítorí náà àwọn kan tá a lọ wá rèé a lọ wá ẹyẹ ológìsà ẹyọ kan lẹ́yìn náà a wá ẹyẹlé funfun ẹyọ kan lẹ́yìn náà a wá odidi ọ̀kẹ́rẹ́ ẹyọ kan lẹ́yìn náà a wá ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ìjókùn ẹyọ kan lẹ́yìn náà á wá ìjókun adìẹ ibi àjẹsí adìẹ náà ń pè bẹ́ẹ̀ ibi àjẹsí adìẹ nìkan la nílò lára adìẹ adìẹ yòókù á ṣe á fi ṣe sàárà fún àwọn oníbàárà ni ṣùgbọ́n ẹni tí ó ti lo sẹ́tà ń sanpa yìí òun kọ́ ni ó jẹ́ o àwọn èèyàn ni wọ́n bá jẹ́ ṣùgbọ́n ibi àjẹsí adìẹ nìkan la nílò ń bẹ́ẹ̀ á wà wá akọ aláǹgbá àti abo aláǹgbá àwọn kan tá a wá nù á sì wá ọ̀gá yìí ẹyọ kan lẹ́yìn náà a tún wá àwọn ewé tí mo fẹ́ dákọ̀ yìí ewé ìjìnrìn ewé làpálàpá èèpo ọ̀bọ̀ ẹ̀rọ alamọ àgógó ewé àgógó igún àti ìbòbò àwòdì lẹ́yìn náà àti ewé àánú sẹ́ẹ̀rí tá a bá ti wá wá gbogbo àwọn nǹkan yìí ó dínú àpè á wàá jò tá a bá ti jò tá a jò tán kò sí tá a sì ju wípé a sì kí ni a dà sínú ọṣẹ èyí ìsepá tó ń fi kankan lò àbí sinapu ọṣẹ lásán ni wọ́n ní wọ́n fi ṣe wọ́n ní tá a bá ti wá dà sínú ọṣẹ á wà gún tí ó kùnà oyin náà láàfin pò àti omi àgbọn tá a bá ti fi omi àgbọn díẹ̀ sí i á fòyin díẹ̀ sí i tá a bá ti wá lo gbogbo a bá ti wá gún tó kúnná á kó sínú ike funfun kan tá a bá ti kó sínú ike funfun kan ẹ̀rìn òjì àgbèpamọ́ síbi tá a ti máa bù tá a máa wẹ̀ tá a bá ti wá fẹ́ wẹ̀ á máa wẹ̀ láàárọ̀ láfẹ̀júmọ́ á máa wẹ̀ láàárọ̀ láfẹ̀júmọ́ pẹ̀lú àdúà pé Elédùmarè nǹkan tí mo fẹ́ ṣe yìí jó ṣe é ṣe fún mi ẹ má jẹ́ ká jẹ́ kí ìmọ̀lẹ́ ọmọ pọ̀ kílẹ̀ ọmọ tán tá a fi máa wẹ̀ ẹ nígbà tí ilé ò tí ì mọ́ tán láfẹ̀jùmọ́ ni ẹja máa wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá máa wẹ̀ gbogbo ìgbà tá a bá sì máa wẹ̀ ká máa ní àfojúsùn pé nǹkan báyìí ni mò ń lé nǹkan báyìí ni mo fẹ́ kọ́ bọ́ sí nǹkan báyìí ni mò ń wá káwa máa wé ọṣẹ ká sì máa fi àníyàn wé lórí nǹkan hàn á rí i pé yóò ṣeé ṣe yóò bọ́ sí i sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ agbára ń bẹ nínú ìwé àti ìgbò fi síbẹ̀ tóró gangan lálágbára tí jẹ́ kí iṣẹ́ ó dáhùn bàbá ti nígbàgbọ́ sí ẹ o ó ti fagbára sínú ewé ó fi sínú egbò ó wá tún fún àwọn bàbá ní àwọn àṣírí yìí ipe kan máa lò ó pé tá a bá sì ń lò ó yóò máa wúlò fún wa á sì máa dúpẹ́ nítorí náà Elédùmarè ó gbà fún wa o yóò ṣeé ṣe fún wa o ẹ já lọ́ máa gbìyànjú iṣẹ́ yìí èyí ni ìṣẹ́gun àmúbọ́ lórí ohun gbogbo ìníṣẹ́ tí mo fi síta ìṣẹ́gun àmúbọ́ lórí ohun gbogbo pẹ̀lú àṣẹ Èdùmarè àní má mú bọ̀ o àmúbọ̀ kò ní jẹ́ tiwa àṣeyọrí rere òun láàmú ní o pẹ̀lú àṣẹ yóò bá wa lára mu o yóò ṣèṣe fún wa ó dàbọ̀.